ṣámú. mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ẹ̀yin òbí ẹ ṣàkíyèsí ọmọ tọmọ bá dàgbà tán kó má lọ ya dìndìnrín o. ìríra ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ fura. Fẹ́mi ṣètò yẹn. Sẹlẹsẹ tún ti dé o láyé pé ti dé o tẹ́ ẹ bá ti rí wọn máa ṣàṣùpìyè ẹ máa fura sẹlẹsẹ tó ti dé o láyé pé ti dé o tẹ́ ẹ bá ti rí wọn máa ṣàṣùpìyè ẹ máa fura. àwọn wà bẹ́ẹ̀ màá máa ru pákó màá máa ru jẹun ká máa ro oògùn ẹ̀fọ́ ó ń pẹ́ fún pàdé. ta ni tí wọn náà lóye asáré jẹun tẹ́bẹ̀ lè bí ń pọ́ tó ni sábà jẹun tí wọn nìkan ló jọ ń jẹ ìtàn báyìí lẹ́nu ìsìn wọn nìkan kọ́ ta wá ni ta ló bọ̀ jẹ́ ta ni ta ni kò sẹ́ni kankan lọ́ọ̀kan ẹ dákun ẹgbẹ́ aláṣọ lóyún tiẹ̀ ni àbí alákìsà ẹ ẹ alákìsà mo dáràn mo dáràn mo gbé mo bá dójú ẹ alákìsà ti fọmọ mi jẹun mo gbé ẹ̀yin ayé ẹ ṣàánú mi ẹ̀yin abiyamọ alákìísà bíi tiwọn àwọn èèyàn ò lè sẹ̀sùn orí wọn mọ yín. ẹ mọdé sọsọ tẹ bọ ọmọ torí àgbà ah! káwọn máa bọ jẹun ayé yóò ní gbogbo ẹyin ọmọ pátá ẹ ní sí àwọn oríire òsè àwọn a bọ jẹun tó báyìí tí lójú ọmọdé. Gbogbo ìgbìmọ̀ adọ́lẹ̀ ẹ̀kọ́ kọ́ ẹni ìṣe ṣe ẹgbẹ́ ìṣe lẹ́wọ̀. Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà. Ó mà ṣe o, ẹ wo ẹ̀yin ọmọ yìí, ẹ kọ́kọ́ sún sẹ́yìn, ẹ tún sẹ́yìn níbẹ̀ ná. Ìjẹ̀ṣà. Mò ń dáhùn. Ìjẹ̀ṣà obìnrin tí ò bá mọ yán gún, ah, ọmọ ṣe o, àánú obìnrin bẹ́ẹ̀ ṣe mí o, torí ilé ọkọ iyán tó ogún lọ́sàn-án yìí ó funfun nénénéné sí mi lẹ́nu ó wá mú ẹ̀fọ́ rẹ̀ ó yí máta pẹ̀lú àwọn ẹja nì mọ̀mọ́ gbádùn rẹ̀ o ẹ̀ wò tọ́lá a tún dùn jù báyìí lọ ẹ fún mi ń chẹ́ǹjì mi. Ah, ṣé ti fún mi lọ́wọ́ ni. Ah, ah mo ti fún ẹ lówó kí n tó jẹun kí n tó tọwọ́ bepo kí n tó jẹta sẹ́nu mo ti fún ẹ lówó ẹ ẹ̀yin ọmọ yìí ṣé bí you are there yes. you you are there yes. everybody yes ṣùgbọ́n gbọ́ àwọn ọmọ tó lọ lè sọ pé yes èmi ní you are there wọ́n ní yes ìgbà tí mo fún ẹ lọ́wọ́ wà ń bẹ̀ fún mi jẹ́ǹjì mi kíkọ́ látún dùjú báyìí lọ. Ah, ẹ má bínú. kí ni fẹ́ purọ́ fún you are there. ẹ lóní ṣẹ́ǹjì yín báyìí o. seven fifty ni o ṣe é mo dúpẹ́. seven fifty. seven fifty tọ́lá máa dùn bí mo ṣe sọ yẹn ẹ̀yin ọmọ you are there everybody is there adára fẹ́ yìí ti yín ẹgbàá fi kówó oúnjẹ yín gbogbo yín ni o màá dẹ̀ tún máa rí yín ṣe gbọ́. ẹ tún máa padà wá o ẹ wà lèmi fẹ́ Are you there? Yes. You are there. Èmi tí a lè ṣe mi owó lọ sí ṣẹ́ o. Ẹ wẹ̀ ẹ wà ẹ wà ẹ wà ẹ wà ẹ ẹgbẹ́ mi lẹ́wọ́ àtẹ̀kùn. rọ́bà ló go die àti padà rúgbó bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀dá bọ̀dá bọ̀dá bọ̀bọ̀ ló go die bọ̀dá bọ̀dá. kí ló ṣẹlẹ̀ kí kí ni kí ni nǹkan tó dé. èsì kí ló bá sí náà ni ìjà rẹ̀ ṣe rí ní ọpọlọ nǹkan kọ́lọ́ ojogún fún ní ọ́fíìsì ẹ̀ ọ̀kùn dẹ́dẹ́ ni. Hmm sínri ìmọ̀mọ̀ kọ̀ọ̀kan rin ni kó yèrè kúnlé gòdì ẹnu òsè ẹnu òsè ariwo kọ́ ni mísíkì o empty barrel lọ́mọ pariwo empty barrel ni àrè ìjàre tí ọkùn dẹdẹ ìjàre kí n bá lè fún wa nínú ọpọlọ rin kí àná máa lò inú mi á dùn. so ẹ̀yin náà dà mọ́ kì í ṣe fújì àti àpàlà nìkan lẹ mọ̀ jó. ààrẹ jàgùdà àpàlà ni. ẹ mọ̀ nípa hip hop. Ah! ẹnu ò ẹnu ò o ariwo bá ní music o empty naira ló máa ń pariwo. ṣé ọpọlọ tí èmi ń lò ẹ fẹ́ máa lo ọpọlọ ẹ fẹ́ ní òye bíi tèmi ọpọlọ yín kéré ẹ̀mí yín ò gbé ẹ má dán wà. ẹ wá èkó eré mi rí bẹ́ẹ̀ ṣe ra ráìsì rẹ tún gbàṣẹ ń jì mẹkẹ sanwó péjì rí ọpọlọ yẹn gangan lò ìyẹn ra wà fẹ kẹ kẹ já wákẹrún wákẹrún wá sí. tí n bá jájà ṣàṣì ìjẹ̀ṣà dalẹ̀ o ah, ìjẹ̀ṣà dalẹ̀. ìwo ìwo funfun nínú ìjẹ̀ṣà o ìjẹ̀ṣà ìparọ́ o gbogbo òótọ́ ọdún bẹ́ẹ̀ ni ìjẹ̀ṣà ìṣẹ̀ mi làwọn ti jẹ̀bú o. èso iṣẹ́ ní ìjẹ̀bú agbábá ti padà tó Ògùn state náà wọ́n ìparọ́ Ògùn state ìparọ́. jẹ́ pé tí n bá jẹ́ ìjẹ̀bú àti lùsàsí ẹ ẹ ìparọ́. Ah, irọ́ o. sẹ́rí iṣẹ́ ọpọlọ òye àti ìmọ̀ dàbí ìgbà tó bá jókòó sí ìdí kọ̀ǹpútà ẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ sí ní ṣáṣí tàtàtàtà tó bá yẹ mo fẹ́ ṣàṣẹ. ó wá ń ṣa iṣẹ́ pẹ̀lú òyìnbó yẹn ó sọ wípé òyìnbó bẹ̀rẹ̀ sí ní sanwó táwọn bàbá bàbá mi tí wọ́n tí wọ́n ti rí gbà bẹ̀rẹ̀ sí ní sanfẹ́ mi o ó má má tẹ́ni òdìgbà tó bá ń gbé òun gbé àdósẹ́gbẹ̀ ń bí òun gbé bàtẹ́sẹ̀gbẹ̀ bí. yahoo yahoo rẹ ni o. ẹ ẹ̀yin ò ní dá èmi ìjẹ̀bú ìjẹ̀ṣà ò ní darọ̀ gbà. ìyẹn ṣe wàhálà ìyẹn ṣe wàhálà á lè dà yín á lè dà yín. èsì <laughs> wọn bí ẹ wá gba ọpọlọ àti òye. ọpọlọ plus ọpọlọ ìsìnkọ́lọ́tò ọgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ mi ẹ̀jẹ̀ lọ mi ẹ̀jẹ̀ abala sórí rẹ jẹ́fọ́lá jẹ́fọ́lá orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi kékeré ló ti ń bá wọn lò kẹ́yìn òbí ìyàkúra. fẹ́mi ṣètò iṣẹ́ ńlá lẹ́yìn o. fẹ́mi láró mi nù. malicious damage kékeré ló ti ń bá wọn lò kẹ́yìn òbí ẹ̀wò yìí kẹ́ fi kọ́gbọ́n. ìrírà ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bá wọn lò ẹ̀yìn òbí yẹ fura. àrẹ̀mọ kọ́mọdà kọrin kọrin kọrin. ìríra ìbàjẹ́ ah. màdí sí ọjà méjì. Ah. kékeré ló ti ń bá wọn lọ kí wọ́n yẹ yẹ fura. tọmọ bá ń ṣàfọwọ́rá ẹ̀ bá fọmọ lọ́rùn ẹ fúnra. màmá ọmọ òṣàgbà fọ ó ń wálé ẹ ò dẹ bá wí. kékeré ńlá ti pé ka ìrọ́gọ̀ tó bá dàgbà tó kó máa lọ yàgbá. ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí. bàbá ẹ bá wí ní tako lónìí gbélé mú ẹ bá nǹkan kan yìí bàjẹ́ wọn aláyé bàjẹ́ sẹlẹsẹ láyé pé ẹ fi wọn lọkùn. ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni bá lẹ́ lọ́mọ má fún mi lọ́mọ gbàjẹ́ ń sinmi pàkúté tó mẹ́kù lọ́rùn kò lè yọ bá o àṣírí yín ti tú ẹ̀yin oníwàkiwà. <laughs> ah okay now oh beautiful. sẹ́lẹ̀ kí ìdẹ́kùtìkù dédé rẹ̀ bá ṣó máa ṣe sẹ́lẹ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ kéékèèkéékèèké dáhùn náà gbogbo mi wájà àríṣó máa jẹ́ kó tọ̀ lọ ṣe kinní ní àbí iṣó. ìsàrí àrògùnyọ̀ jíjẹ́ sàrí àrògùnyọ̀ èsì ọ̀gbọ́dọ̀ ọwọ́ kan ògùn ya ìjẹkùlé àròjẹ yọ. pàkúté tó mẹ́kù lọ́rùn kò lè yọ bá o àṣírí yín ti tú wò ẹ̀yin oníwàkiwà. Ẹ̀mí kéjà ta, ẹ̀mí yẹ kọ́ yẹn. ẹlẹ́yìn kọyìn ìran dínà sẹ wọ́n fẹ́ jẹun ajígbọ́n ni ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ dínà sẹ o ọmọ dínà sẹ tó fẹ́ jẹun ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ dínà sẹ. ìyá Ọlámídé ọmọ dínà sẹ tó fẹ́ jẹun. ọlọ́run ó kọ yẹ̀yẹ̀ ni ọmọ dínà sẹ o. <coughs> ìyá arínú tẹfẹ́ sọ láyìn di ìyá ọlámídé ti bàdó kébà ṣe wà ní ẹ wọlé yín bẹ́ẹ̀ ẹ wọlé tiwa ilé wa sí ilé wa níbẹ̀ kí wọ́n máa plọ́ọ̀tì kinní sínú kinní. kí ni kó o kó sì lọ ìwọ lọ́rùn rẹ lórí ẹ̀fẹ́ jábọ́ lọ́rùn rẹ sí kí ni nǹkan ọ̀hún gangan. sọ̀n kí náà plọ́ọ̀tì wèrè àwọn yóò pè ní. nǹkan mọ̀ lè jàǹfààní ara lílé kejì síbẹ̀ kí ló dé ìyapa ni à kó ti rí àṣẹ tẹ́lẹ̀ ni kó dé Ah, àwa yìí lábẹ́ndé ò gbọ́dọ̀ wọ̀ nílé aláta ilé aláta tàwa ẹ fi lábẹ́bẹ́ tata o. ṣé wọ́n ti kún fún yín lé ni. Eh, kébà eh, eh. ẹ ilé ìṣeré ọtí fún wa abúlé ni wọ́n ti kún fún wa kébà ṣe wà ní. Ah. àwa wà mẹ́bà kí a máa plọ́ọ̀tì kìíní mọ́nú kìíní péyàn láti jẹ. ẹ ah, láì ṣe gálà. nígbà tá àkùlẹ̀kù tẹ́lẹ̀ kí náà fàní yín lórílẹ̀. ọ̀rọ̀. ẹ wúlò fún nǹkan kan. Ah, ah, ah, body gbà ni. ẹ wo ẹyin béèrè sí bẹ́ẹ̀ ẹ wo ibẹ̀ sí bẹ́ẹ̀. ẹ kọ́ sí ìdánù gan. kí kí kí ni wọ́n prọ̀t fún yín kí wọ́n prọ̀t fún yín. ṣé ẹ̀yin amọ́ kéèyàn jókòó kéèyàn jókòó kẹ́ máa máa mú kíní ẹ mọ lẹ abọ àbàdàn èwo lẹ ṣe sẹńtà ṣe ọpa ẹkọ ọjọ́ mẹ́ta. akíndélé ah, ẹ ń dà ní. adá fún yín sà fatalaisa atari hàn èsì fatalaisa gidi náà fi gbìn èsì bàtà ìwà nù ni da. a kí ló dé kí ló lè tó báyìí. kí ni tó fa wàhálà gangan báyìí ní ìsìn. ẹ ta. ẹ gbẹ́nu yasọ ìjọ wèrèwé ló fẹ́ mọ ilé rí búmọ̀ làwọn ilé mm. sáwọn ọmọ lẹpẹ àwọn ilé eh. ọmọ tó ló ń gbè tí kéńjọ súnmọ́ ọmọ wọn ẹni sọ máa nù eh. ẹ sọ ọmọ bíi ti wulẹ̀ ọmọ. ẹ ìyá rínú ni ẹ ni o ẹ ìsì ìyá rínú o ọlọ́run rínú ni ẹ bí ọ kí ni tí ya ìṣe fún yín gangan tóbi ló ló gẹ mọ bọjá rẹ jẹ. àlọ́ ibú làwọn èèyàn wọn nígbà ṣẹ́ kankan wọ́n máa ń rìn kíni ẹ̀hún gbọ́n ó tẹ̀ wá gbogbo ẹ̀jẹ̀ nísìnyí hmm. wọ́n máa ní kẹ́kẹ́ o àwọn tó ti ń ṣe àgbàfọ̀ ah! àwọn aláyé bàjẹ́. wọ́n ṣe dá kínà. ẹ wo ẹ mọ Ọlámídé ẹ mọ Bàdó ẹ mọ Davido hmm. dédé rìn bá ti ń dọ́rẹ́ dọ́wà àwọn àmfọ́ṣọ wọn àmfọ́ yá Ah, Ọlọ́run ṣeun ajú ọmọ wa ya fún mi ní kò kọ méjì kò fi tòmátì méjì sí ẹ wò ó aburú ò ní í ṣe yín ẹ̀yin ọmọ yìí téèyàn bá ju yàn lọ kódà bó ṣe jọ́ kan péré ló wá fi jù ọ lọ bọ̀wọ̀ fún bí orin barista tẹ́ ń gbádùn ọ̀rọ̀ mi ẹ wò mí bóyá ìṣe wà tí ọba bí yín lọ́mọ ẹ yọgbà yìí láburú ọ̀pọ̀ lọ́yẹ kẹ́ ẹ máa fún ẹ ní sẹ́wọ̀n ẹ ẹ ní sẹ́wọ̀n ẹgbọ́n. torí àti mọ ọ̀pọ̀ pátá àti jìnnì rẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ara lọ rí fífífílẹ̀ ìjọ fúláwọ̀ rẹ ọ̀sán yẹn sì wà. yà lọ yà lọ fílẹ̀ àbọ̀ wá bá lọ̀rọ̀ rẹ èyí ọ. ẹ fọṣọ lọ wọn ti fọṣọ fọṣọ wọn ti fọṣọ ya àti jíjẹ ń pààyàn tẹ́ ẹ̀ bá mọ̀ àtẹnujẹ nìkan kan ní ń pààyàn one fifty náà ni ẹ ṣeun ẹ ṣeun àwọn aláyé bàjẹ́ ọ ẹ kú ẹ̀ bá mi ẹ ah, mi mo bẹ́ẹ̀ ni mo ṣe ṣáìtì rìn látọ̀ <laughs> èèyàn bàdàn. ìbàdàn ìbàdàn kẹ́ńkẹ́ńkẹ́ ìbàdàn. àwọn akọ máa mọ ìbàdàn ni wọ́n wà o. Oh, ìbàdàn ni wọ́n wà o. bẹ̀wá lérè lérè. bàbá ẹ jájú. ní àti ìgbà tí mo ti parí ìjàfẹ́yìn àti ìyá aláta àtijọ́ náà ni mo ti ní lọ́kàn wípé èmi náà gbọ́dọ̀ sóore fún kẹ́ jẹ́nu àǹfààní. <laughs> nígbà tí ẹ sọ pé ẹ̀ ń ṣe alágbàfọ̀. aṣọ ah, rẹ̀. dasiki gidi ni o. ẹ eh, asọpọ mi. ìwọ ìmọ̀wò gbọ́dọ̀ rí aṣẹ rí o bó ṣe rí bí ìmọ̀wò bó ṣe rí o ṣe rí jẹnẹrétọ̀ ẹ̀ transformer kan wà níbẹ̀ ni. àfààní eh. nínú ibẹ̀ jáde direct sọ́dọ̀ rí adìyẹ nìkan lámì lójú ládùúgbò iná rí áfùlù bíi. Ah! ẹ gbà ń bà rẹ̀ ń bọ̀ ní ẹ̀kan yẹn ẹ pàdé Ọlámídé wọ́n rí bàdó wọ́n rí Davido. <laughs> Eh. ẹ wo aṣọ pàṣọ pàṣẹ wà lẹ́wọ́n ní èrè àti ti wíṣíkì wíṣíkì. àmúyọ pàtàkì pàtàkì síkẹ́ẹ̀tì yàrá làkẹ́ pàṣọ yàrá èrè ọ̀gálá ọ̀gálá ọ̀rẹ́ ọ̀rẹ́. nǹkan tí mo wá gbọ́ lẹ́nu yìí ó ń láti jẹ́ wípé ara àwọn èèyàn pàtàkì láàmú ọtún ẹ̀yìn náà mọ̀ ah. nígbà tẹ̀ tí ń fọ ọtún àwọn èèyàn pàtàkì. mo ah, padà sórí ire lẹ́kọ̀ọ́. padà sórí ire lẹ́kọ̀ọ́. mo padà sórí ire lẹ́kọ̀ọ́. torí ìdí èyí èmi gidi náà mo ti wá gbàsọ fún yín ẹ̀yin tẹ̀ ń fọṣọ pàṣọ tẹ̀ ń fọṣọ Davido àbí ó ti tán ẹ ti ti bá ń fọ mi ni bóyá bí ọ̀la àbọ̀tún làṣà mo ti bá jẹ́ màá fún yín ẹ gbọ́ sẹ́sà ṣe rí kí anybody rẹ̀ bá fẹ́ bá wá fọ aṣọ nílé ṣọ máa ń fìlè fọ́ọ̀mù because ẹ mọ̀ fọ iṣẹ́ ní iṣẹ́ tí advance yóò ti yàtọ̀ sí tẹ́lẹ̀ èmi ò èmi kì í fọ́ọ̀mù ṣùgbọ́n mi ò tu ọmọlúwàbí tèmi ti ti bá fẹ́ ra pàṣọ. tọba tán tọba tán bí a ti ra wa èèyàn ló ń lọ yìí o iṣẹ́ lèèyàn kan náà lára rẹ̀ tó tó tó tó tó tó. káyọ̀bí ó ti rí yẹn asọ́kọ́ dàbí iye mo mo mo rí dáadáa kọ̀ǹdọ́tọ̀ la jẹ́ mo mọ̀ ìyẹn nígbà tí kọ́ tàbí ènìyàn kọ̀ǹdọ́tọ̀ ni rè. dírẹ́fà ni má máa wọ́kọ̀ bó ṣe wá yẹn aṣọ gàárẹ̀ aṣọ gàárẹ̀ ó wáyẹn aṣọ ah, ah, ìwé ìwé. <laughs> ìjà bẹ̀rẹ̀ sẹ́jọ́ rẹ̀ iṣẹ́ dé àdàrà nígboro. aṣọ ìyá nígbà ní lọ́la ẹ lọ́nu ilẹ̀ dọ̀pọ̀ pọ̀ látàrọ. Àbúrò ti ìjà ìṣúná ṣẹ́ẹ̀sì. Ṣé ní kí ló dé ṣe? Ló ṣẹ́ẹ̀sì náà. Ṣé bá ní kí ni ṣé ìbá ìṣeré yìí? Máṣímì aláṣọ olóṣì nìyẹn. Ah, area ẹjọ. Area. Area. Ẹgbẹ́ ẹjọ. Area. Area. Area ọ̀gá. Ẹ̀rí sùúrù kíde kazeem ẹ kì í ṣe. mo kawó bí n ṣe kawó báyìí wọ́n ti bẹ̀rẹ̀ gbà mí wọ́n kò fi gbé kínní lọ rè ah ẹ wò ó wà bẹ́ẹ̀ àyàmí ti kọ́kọ́ já ó ti wà bẹ́ẹ̀ ṣé kí ni ẹ ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀. ẹ wò ó ti wà bẹ́ẹ̀ ah, ó wà bẹ́ẹ̀. sọ fẹ́ já gbá mẹ́ lọ́wọ́ ẹ. Ah, ọ̀gá ọ ó ní ìyàwó bá. ní sùúrù ah, ẹ lẹ o ẹ kọ́ ọjọ́ mẹ́ta o. àṣẹ ah, mọ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. ẹ ṣe ń jàre ṣẹ́rí nǹkan tí mo kọ́kọ́ fọ́ fún yín mo kọ́kọ́ fún face cap yín yẹn. ẹ jẹ́ mi fún bọ́lá àwọn fáǹsì yìí ni mo kó yín jẹ́ gan ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni pé nígbà mi wá rí kọ́ ah, ẹ káàsán o ẹ pẹ̀lẹ́ nǹkan kan sọ ṣe ń nínú ọ̀rọ̀ àbí kò ti rí ó lè tó yé ni. ẹ ní sùúrù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní bá ṣe máa tò

Kazeem is passing all these nonsense. Kazeem wá. Èmi ni Kazeem. Kazeem wá. Oh yeah, inside. I, will, I you guys. Inside. Inside. Saki. Látọ̀jú ẹ̀. Hey! alágbó. Ẹ ní bàjẹ́ fún ẹ. Ẹ gbọ́dọ̀. Bámi kù. Fún mi ní pàkẹrẹ yàn. Kú sẹ́jẹ̀ báàbí tó bótó kí ló ń gún àwọn bíbá èsì wàhálà èsì wàhálà rubbish ẹ wo are you mad. no no no. what you are killing yourself yes when i was in london before i moved to uk from uk to manchester kent all these things you are damaging yourself what ẹ gba èmi ni kémi mu kẹ́míkà. ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan tẹ̀ yìí ó ń destroy fallopian tube yín. yes yes yes. you want to kill yourself. no no no no. kill yourself. a máa dáwọ́ kídìní fún yín kò tó yẹn. ẹ máa bá láì fún yín ẹ wò ẹ wò òun náà lẹsìn òun ni òun ni ẹ bẹ́ẹ̀ ń dìtọ̀. ẹ dúró ẹ dúró kẹ nà tọ ẹ rí ni. because o oh, travel lọ London tó bá dé London àbí UK wàá mọ̀ pé bó ṣe ń rìn lóyìnbó rè idiot. Ah, ṣakila àfihàn àbámi ṣe bọ́ṣẹ́ máa ń ṣe. àṣẹ rẹ̀ nǹkan mi máa ń gbádùn ẹ̀ nìyẹn. lọ́dọ̀nà lọ́dọ̀nà lọ́dọ̀nà ẹ lọ start. All right. I don't, stop! Hey, that, stop uh, Oh, police! Hey! Uh, uh, what are you doing here? Hey, move on. I, I, you offended police. I, we arrest you. Me? Yes! If hey, come back, come back, come, come. If you run, I, I, I, I will break your head. I, I, I shoot you. Come, come, come, come, come. Down, down. Why, why, why, why are you calling? Uh, why, why do I do? I do? Surrender. You surrender. You please. All right, get up. Please, get up. Hey, where are you going? Where are you going? Hey.

màmá ọmọ ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹ ò ní wá bá mi kékeré ńlá tí ń gbé kẹyìn lọ́wọ́ ọmọ ọmọ tó kún máa bá ẹ bá mi kọ́ bàbá táwọn ọ̀rọ̀ sí bá mi ọmọ tó bá ṣánlé láti kékeré ẹ bá rẹ̀ ìbàjẹ́ máa bàbá ẹ̀ máa kí ọmọ rẹ̀. Má lọ lè ríra ìbàjẹ́ tó bá yẹ ọ̀rọ̀ ìbàjẹ́. Politicians can be cheated, they know to move on, no matter how. Sẹ́lẹ̀nsẹ̀ láyé pé ẹ̀yin ọmọ mú bàjẹ́. Politicians can be cheated, they know to move on, no matter how. Ọmọ tó fi pépà tó ń ọba yọ. Kó má lọ́wọ́ òyìnbó tó má lọ́wọ́. Ó máa ń gé fẹ́ẹ́ ní ẹ̀rí à. You will kill yourself you want to kill yourself ṣé o rí pé gbogbo bíbá rẹ rún ni. àdúgbò yẹn ṣe léyìí ṣé òórùn rẹ léyìí tó bá tiẹ̀ mọ́ mu kirikiri ṣé o mọ̀ pé dókítà lóorùn bíi lẹ́gbẹ̀ẹ́ ti kirikiri ni. you people are gone now ẹ̀ẹ́dẹ̀ lè dé baby ṣe why? She mo quite sick Go de ṣe why? Doctor tó máa wẹ̀ ní ìmọ̀ ní àgbáyé yìí because you are sick. màmá màmá come mi ti mọ́ Oh, o. dead, dead máa kọ́ mi ti mọ́dà o. ọ̀gá náà dẹ̀. pọ́lì pọ́lì you dey hear me now pọ́lì you hear me o i will commit murder. ṣó mo rú sickness tó máa rí. what what. ọbẹ̀ sí ọbẹ̀ sí lẹ́yìn o. ọbẹ̀ sí lẹ́yìn o. police police police get out man. ṣó ti bá ti bá fún ẹ ní upper court eh? your life is gone na. Hmm? ìwọ fẹ́ bá èmi jà. yes. Eh, don't worry ó ti dẹ̀yìn méjì tí màá sùn sí court eh. ìwọ òun eh. insult me? don't worry. ṣé mo pe ọ̀gá mẹ́kọ̀ọ́ lé yín dẹ́ẹ̀dẹ́ ọ̀rẹ́ má ṣe dẹ́ẹ̀dẹ́ o ọ̀gá ẹ jẹ̀bù rẹ yẹ̀mí ẹlẹ́gùn bọ̀. dẹ́ẹ̀dẹ́ ọ̀gá dẹ́ẹ̀dẹ́. ẹ bàbá ìyàjẹ́ kí ni màá bọ̀ ìbọn fún mi. kíde. ọ̀gá this boy ó ti lọ. yes my are many man. see my communication ẹnu òyìnbó. yes èmi ni this boy. yes na this boy we are gonna. you call boy. yes you call me. Hey ọ̀gá Oga. ṣé o lè ọ̀gá mẹ́kọ̀ọ́ yìí. ọ̀gá ni lójú. dandana dandana wàá gbọ́ sórí tó wà yìí wàá sinmi lọ́pẹ́ mi o wàá sinmi lọ́wọ́ yìí o kó o ṣe jẹ́jẹ́ o àbò ṣe rí. orí yóò pé. o ti dé wá síbi bó ṣe wà yìí. èmi àti wà nínú set ṣé because wọ́n kó wa pọ̀ síbí. Eh, eh, when I was in Turkey kí n tó lọ sí Kent kí tó kó bẹ́ẹ̀ lọ sí London you people are mad. ẹni yóò ti máa ṣe pẹ́ẹ́lí máa ẹ lójú. what. lọ́jọ́ náà. so mo o mo ru sickness o ma you will get spiral turbulence. bàbá yẹ màá ní sickness. ọ̀la ẹwà ọmọ tálíkà. tálíkà ni à. wọ́n mọ̀ mi o ọmọ ọláṣọ. èmi àbáyé jẹ oúnjẹ rubbish níbi táwọn oúnjẹ gidi wà bọ́gà. ọlọ́pàá. Màkúrò níbo lílò? Ibo tí a lọ fi gbogbo yà wá? Ẹ lè débẹ̀. Wá sí mi lọ́wọ́ yìí. Ẹ̀dì lọ mu. Wá ẹ̀dì lọ mu. Ẹ̀fẹ̀ fún mi bọ́ sí ẹ̀fẹ̀ ẹnu ẹ̀. Ó yẹ ti dọ̀tí. Bọ́lí! Bọ́lí! Ó wà tẹnu jẹ́ wà á ti di jẹ́. Lọ́jọ́ wà jẹ́. Wà jẹ́ ilé. yìí. Mo bọ́ tẹnu jẹ́ wà á ti di jẹ́. Bọ́lí! Palliation damage kékeré ló ti ń bọ̀ mọ́. Ọ̀rẹ́ mi jẹun yóò lọ ọ̀rẹ́ mi jọ ń jọ lọ. àbẹ̀bẹ̀ ah, ẹ ẹ ẹ ló bá mi. ẹ yẹ mi sí ọ oh, speak. Ah, eh? ìwọ ni. ẹ eh, ẹ eh, kó má pè mí lọ́rẹ̀ mọ́ ah, I'm not your friend my friend o oh. stop calling me your friend o. Oh. ọ̀rẹ́ ni wá ìgbà tí mo ti débi sọ̀rọ̀ kí bí ọmọ ìyá la ṣe jọ ń ṣe bá ṣe jọ rírè ọ̀rẹ́ ni wá lóòótọ́. ọ̀rẹ́ ni ni wá. o ti sọ ẹ̀dá o ti sọ you are my friend too too. ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀. ọ̀rẹ́ mi lifeline. ọ̀rẹ́ mi jọ̀njọ̀lọ̀. ọ̀rẹ́ mi lifeline. Hmm, màá fẹ́ bèrè nǹkan kan ni. Hmm. ìyá tó máa ń gbóúnjẹ wá yẹn ṣé ó lè bá mi gbóúnjẹ wá. ṣé adá karó gòdì àbí ìyá alábàlà. ìyá bàtírà alábàlà yẹn àwọn àmọ́ ah, ebi ń pa mí gan mo ní ìdàmàlà tó bẹ́ẹ̀. mo máa ń jàmàlà. Ah, àmàlà mo jàmàlà jù. o kò gbọ́dọ̀ dáadáa o. Ah, mo máa jàmàlà. kó wá jẹ́ wéédú kó wá fi rú. wá bí ẹ̀gúsí. ebi abẹ́kúta ni kàn fi si. àbọ̀mọ́ abẹ́ onígbẹ̀gẹ̀rẹ̀ ló eh, ló náà. ẹbí pa mí gan. ó kì í ṣe àwọn ọba. àrùbọ̀ ẹ̀rọ mi ìjẹ́rìí. ẹ fẹ́ jàmàlà. ẹ̀jọ̀ hmm. ṣé òyìnbó ti tán ni àbí ẹ̀ lè interpret àmàlà ah irọ́ òyìnbó wèrè wo mi ò máa gbọ́ òyìnbó ah, gbogbo òyìnbó tí mò ń sọ mò ń kà nùwé ni o mi ò gbọ́ nǹkan kan ṣeré gbogbo ṣàwámà bò lólè wẹ̀rẹ̀ bá nùwé mo ti kà rìhásà ni mò ń ṣe o. mo bọ́ o. rìhásà rìhásà ni mò ń ṣe o rìhásà ni pé tí n bá dé ìlú òyìnbó kémi náà lè máa ṣe ìgbọ́gbọ́ ẹni tó fẹ́ mú mi lọ gan ó ti lọ lálẹ́ àná nígbà tó wá mi tí ò rí mi. my friend my friend ó ti lọ ẹ ẹ bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń jàpá bí aṣọ tí títà ti dùn. mi ń gbé wa mọ́ra ni. this is my judgement. judge what? men. kí ni mo ṣe. ọ̀hún. you are going to die now now by blow and biting. blow. with lari ẹ̀ bí ẹni tó máa fọ́ kára pé kórè ẹ̀ bá lè fọ́ kó fọ́. ẹ bọ́ wá. ẹ bọ́ ṣe ẹ wẹ̀ objection my lord. objection. fi ọ̀rọ̀ rẹ sọ ẹlẹ́sìn. ìwà ìbàjẹ́ tẹ̀lé yẹ o àtọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀. ẹlẹ́sìn dúró ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì mú wa lọ sí ọ̀rọ̀ àwọn mẹkáníìkì náà ṣé lóòótọ́ ni àwọn mẹkáníìkì ń sìn nǹkan tí wọ́n ṣe lóòótọ́ ni àbúrò nípa. <laughs> ìmọ̀ nǹkan mi sá ìtúbí béèrè béèrè kí èsì kéré. ìjìsá ìparọ́ láyè gbogbo nǹkan bẹ́ẹ̀ kí ìjẹ̀sà bẹ́ẹ̀ òótọ́ ni ìjẹ̀sà fi ṣe ìjẹ̀sà ìkú náà gbogbo ni mo ti arí lọ kọ̀ǹfàmù ni ọ̀sẹ̀ lẹ̀ lóòótọ́ ni ṣe rí sẹ́ẹ̀nì ni ah kúbà ni wọ́n dùn mí yéye o girlfriend ni kan yòówà ni kan yá ọlọ́mọ fi ránṣẹ́ sí mi ní kí n máa yọ̀ fà rẹ̀ ah ó dùn mí gan aago kékeré kan bẹ́ẹ̀ kábúrò mi kan lábá mi wá láti Dubai ọjà ó dùn mí yéye torí mo ti kíyà aláwọ̀ bá kú o kíní ẹ̀ aago ni wọ́n fi àṣẹ̀ṣọ́ sí lọ́wọ́ wọ́n fi ara rántí mi lọ́rùn kéde rántí mi wọ́n ti mú kú o. lóòótọ́ sẹ́lẹ̀ ọ̀dàsọ láyé pé bàbá ṣé o mọ̀ sọ ìwádìí ọ̀fíìsà náà wáyé ọfíìsà yìí kẹ́ fún wọn lórúkọ níyì mi ọfíìsà jápa mo jájú ṣùgbọ́n káwa àgbààgbà mẹ́ta bá wa jókòó sórí ẹ̀dá síìtì á nídìí láti máa parọ́ fúnra wa náà ọfíìsà mo ṣe wáyé mi lè parọ́ wọn ọfíìsà charles kàmù wọn àwọ̀chì wọn gidi ni. wà á wọ́s. ẹ ẹ ti ṣẹlẹ̀ o. yà já ọfíìsà kan tóbi mi ṣe ń wọ ọfíìsà yìí o máa já kutukutu. mo já dànù bí ìgbà tí wèrè sápò láàrò lọ́rọ̀ mi. wẹ́n dá sí. o kọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ fún mi. ọ̀sà ṣàkóso scam àwọn. anything àgbẹ̀kọ̀ sọnù ṣàkọ̀ ṣàwọ̀ ṣàwọ̀ wèrè. sẹ́ni ẹ̀yàn ẹ̀ ẹ́ sẹ́yàn gidi ni o ẹ̀ ẹ́ sẹ́yàn gidi o ẹ̀ tọ́ bá ní yín sìn wúlò pé èèyàn gidi ni àmì ẹ̀ sẹ́yàn gidi àmọ́ ọpọlọ tọ́lọ̀ fún yín kò ní bàjẹ́. that's true jíyàn kọ̀ọ̀kan ajáwé ni bọ́ọ̀ ọpọlọ jìbìtì tí ọlọ́run fún yín kò ní bàjẹ́. àmì ah, jésù gbà. sẹ́fẹ̀ náà ní iṣẹ́ tiwa náà wúlò ní tiwa wa àṣàjẹun là ń bá kiri ní ìsìn. sẹ́rí irú ẹ̀yìn yìí gangan ni ó yẹ kẹ́ ẹ máa ṣiṣẹ́ ọlọ́pàá àbọ̀ rosette àbí ẹ̀ ló block. Hmm. Ah, ọpọlọ bẹ lórí yín o hmm. ẹ tí o bá mọ̀ ní ah, àwọn tá a mọ̀ ní yá mọ̀. ọ̀rọ̀ àgbẹ̀ ọmọdé ò mọ̀ pé ń pè lẹ́fọ̀ọ́. Hello sa yẹ sá ẹ eh, eh, mọ wà pẹ̀lú àwọn boys tàbí lọ́sọ̀rọ̀ mẹkáníìkì yẹn sá eh, ẹ ọ̀rọ̀ yẹn náà ni mo béèrè sá ẹ wò sá àwọn boys yẹn gbá lórí kan ní wọ́n máa wúlò fún wa o nǹkan tó láwọn mẹkáníìkì yẹn ò sí wọ́n ti sá sa ẹ ẹ sọ bẹ́ẹ̀ yẹ sá yẹ sá èmi náà sọ bẹ́ẹ̀ fún wọn ẹ ẹ pa wà kó dé ẹ̀ dẹ̀ sá wọ́n máa wúlò fún wa sá ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sá yẹ sá ládà ẹ̀dà. ọ̀gá ọ̀gá ọ̀gá asset ọ̀gá kó jẹ́ pé àwọn kan náà wá ní kí wọ́n wà ní ọ̀gá bribe wáyé wọn jẹ tẹ́lẹ̀ bá padà di ọ̀gá tó ń gbé wọn lọ sí kóòtù tó ní ọ̀gá sá ẹjọ́ máa fún twenty million ọ̀gá máa ní lọ́ọ̀nì kó padà ní ọ̀gá àwọn ọmọ pa fúnra wọn. ọ̀gá reception kí reception tó dé Nàìjíríà ó ti bẹ̀rẹ̀ láti gbá ní ọ̀gá. bàbá iṣẹ́ tí fọnú dúpọ̀ o fífa aṣọ dragina é lọ bí tàtijọ́ mọ́ o. wọ́n ti ń pọ̀ sí fúnra wọn. àtẹ̀mọ́ wọn a ṣe fún ọ. wèrè làwọn èèyàn ṣé ẹ̀kọ́ máa pọ̀ sí fúnra wọn. anyway ọlọ́run aṣerun tó fà ní tẹkinọ́lọ́jì hmm. piracy affect àwọn onítìátà hmm. tẹkinọ́lọ́jì machine yìí affect ẹ̀yìn hmm. ọ̀rọ̀ machine yẹn oníkàkú ló ní ilé ló ń fọṣọ ẹ̀ dry cleaning ẹni torí bá bá ṣe ló ń tà wọn ò bọ́dà láti gbàṣọ fún dry cleaners mọ́ ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ló ṣẹlẹ̀ sáwọn tó ń ṣe fíìmù pirates ti bà tiwọn jẹ́. àwọn ẹlòmíì ìfà láti ra fíìmù pirates na original production wọn. ọ̀dọ́ ọjà ìpè ní o ti pirates àtẹ̀ntó ra wọ́n lè ṣànkú anytime but kílẹ̀ tó kò ṣe kà ń gbà míì ohun rere á ti bàjẹ́ so ohun tó affect yín nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ tiwa o ọlọ́pàá làwà ìjọba ń san sálárì wa kò kàn tó nǹkan ni wọ́n dẹ̀ máa adjust ẹ̀ láìpẹ́ ṣùgbọ́n àwọn amóbáwa ò lè ṣe deal deal tí ńlá dẹ̀ fi ń support ra wa a ò lè ṣe deal yẹn láì ṣe pé iṣẹ́ tí ń bá ń lọ ẹ̀yin ni ẹ máa mọ nǹkan tẹ́ ẹ máa ṣe ń sìn tíṣẹ́ yín máa máa lọ ọ̀gá mo kúrọ̀ ọ̀nà wo lẹ fẹ́ gbé bàbá yìí. ìwọ mo ti sun oorun méje kan mọ ẹ̀ dáadáa mọ̀ sùn o ìwọ ṣe rí ọpọlọ mi èyí e sùn rárá o mo ti láàrò mi bóyá ká máa kọlù yín èèyàn ká máa bọ́ ọjà tó alágbára àti ìjà o àmọ́ ká sáà fagídí ìjà kí wọ́n bá ti fẹ́ lu àpá kàlápè. ìjà ìjà yẹn a bẹ́ẹ̀ o àmọ́ sà àmọ́ tíjà bá dé public assault pẹ̀lú mi owó bẹ̀ ń pọ̀ two fighting public assault ni táwa máa charge èèyàn pé wá gba bẹ́ẹ̀lì ẹ̀ is a public assault is a kìnnìkan tá a máa halẹ̀ owó yẹn ò pọ̀ gbogbo èèyàn wọ́n pé kò jẹ́ nǹkan kan èèyàn lè má èèyàn lè má torí ẹ̀ lọ ẹ̀wọ̀n. sa observation sa ó dàgbé àìjẹ́ àfẹ́ wà ní ọ̀rọ̀ tí ó sọ yẹn. nínú àìjẹ́ àfẹ́. sẹ́wọ̀n pé tó bá lọ báyàn jà wọ́n ní kó wọn lọ sí police station àti wọ́n ti ní contact wa lọ wọ́n kàn máa pè wá ni àwa dẹ̀ máa débẹ̀ with sirin tábà ti grab ẹni yẹn báyìí adẹ̀ mọ ọwọ́ kọ́nà. ẹ ajá pé wọn láti gba ìgbà rẹ ní tẹlifíṣàn wa. <laughs> ṣùgbọ́n bí òun ṣe wá sọ yìí pé tẹ bá ti ń ja ẹnìkan á bọ́ sí kọ̀rọ̀ á pè wá àkàndéédé débẹ̀ adẹ́ mọ́nítọ̀ wọn ó dáa ṣùgbọ́n owó ọbẹ̀ ò pọ̀. Hmm. bọ́sà mi ti wá ní àná dá tó. yẹ́sítàn kékeré kan sà kí ni suggestion yẹn. ọ̀rọ̀ àìsàn. mo ń wò pé bóun ṣe sọ ọ̀rọ̀ yẹn sọ ah, bóyá kan bá ti ń ná wa sọ́kùn ìgbà ìgbò ìgbà káwa ṣe kiri káwa sọ́gun wọ́n pè é ní kóró sọ à ah, wọ́n ti já ṣéènì wa o wọ́n ti já handset wa o five hundred thousand iphone seven plus nǹkan kan owó bá dé lẹ́sà. owó dé yìí owó tó sọ ẹ ṣebí láyé pé lórúkọ ẹ. yẹ́sà láyé pé rẹ wa. ọmọ ìlú wo ni ẹ nu. <laughs> ọmọ Ogun state ni mi sà. Ogun state níbo lógun state ìkẹ́nẹ́ ló ti wá. <laughs> actually ayépe gangan ni but it's just five minutes drive láti ìkẹ́nẹ́ sí ayépe ní Ogun state. ó ní mò ń wò pé o lè dédé ní brain báyìí tí ó bá jẹ́ pé atẹ́gùn Awólọ́wọ̀ fẹ́ lu family ẹ̀ <laughs> ìkẹ́nẹ́ náà ti nílùú brain ooo <laughs> gbà kò lè dédé ní brain láì lè wá láti ìlú tó ti ń ta brain. ẹ mọ tó ṣẹlẹ̀ Okele is a good boy. he brought brilliant idea. idea ni idea. but idea ẹni ó delicate. Mm, ìjìṣà náà lọ́pọlọ àmọ́ <laughs> ọlọ́pọlọ dáadáa arúgbó láràn. Mm ọ̀ṣun àná. Ah, ọ̀ṣun ní èrè. family àwọn ògèdègbè. Ah, agogungo <laughs> congratulations. they are all big àmọ́ elisin àìdí àti ẹ̀ ó ní ewu nù. Hmm. Hmm. lọ́nà wo sà. tá a bá approve kẹ́ ẹ máa lọ jàkiri street tá a bá lọ gbìyànjú pánkó tá a bá pè wá káà tó dé kán ti gbìyànjú pánkó hmm. tá a la fẹ́ bá pàkíyèsí. speak louder jẹ́ kọ́ gbọ́. ẹ̀yin méjèèjì ṣe ẹ gbọ́ open your ear nǹkan tí ọ̀gá jà láti sọ fún yín ni pé ẹ má bá yàn bíi Mayweather jà o àti pé ẹ máa dúpọ̀ tẹ́ máa jà hmm. don fight in lóṣòdì bẹ́ẹ̀ jà lóṣòdì gbọ́ ẹ̀ mú sí bàbá yìí àti kókó àwa gan máa débẹ̀ máa dínà yín ni ọ hmm. eh, oh, má lọ mú sí babaládo wa mẹ́ o tí bàbá bá grab yín báyìí má má má ṣe sá ẹ lọ alọ́rábìrán làárí nìyẹn o. <laughs> ó ní ẹgbọ́n tó ń sọ ó ní kẹ́ má lọ bá Mayweather jà ẹ má lọ jà níbi tí èèyàn kan bá ti ṣe ẹ̀mú gbó tán ẹ̀ẹ́dìgbé bóyá ó ń gún ọ̀bẹ ó ń gún ìgò láti pa yín kan tó pè wá. ẹ má jà bẹ́ẹ̀ ẹ ti wà nínú kóńtì ká tó dé. àwọn eré àkànwá ẹ má jáde bẹ́ẹ̀ ṣá. ẹ fẹ́ gbọ́ àjọṣepọ̀ ni. a máa kúrú kẹ́ ẹ máa jà kẹ́ ẹ hmm. tó fighting public assault with stealing ìdí òmu wa yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ jàdú gbogbo tó mention yẹn a kò ó máa yí sí fún yín láti lọ ẹ̀wọ̀n á dẹ̀ yí sí fún yín pé kán pa yín ká tó dé babaládò respect fún ẹjọ́ ọlọ́pàá tó respect fún ẹ tí ó lọ́wọ́ respect fún tẹ́ bá lọ Ìbàdàn lọ́jà fẹ́lẹ́ respect fún so gbogbo bí tá a fi tá a give respect yẹn tẹ́bá jábẹ́ òkúta tẹ́ lọ́jà jango respectful. fún wọn àti ẹ ti lọ ẹ̀wọ̀n ká tó dé fúnra wọn fúnra ara wọn wọ́n súnmọ́ lọ́pọ̀ wọn ọmọ ìjọba wa wọn dẹ̀ ń fa wàhálà ṣùgbọ́n ẹ lọ ibi tí wọn ti tí wọn gbogbo táwọn kà yìí ẹ lọ́jà kẹlẹ̀ jí nǹkan. ìjàre kan bá yọ̀gùn sí àńkọ́ torí ẹrù gbé ló ní àná. kékeré láti pé ka ìrọ́kọ̀ tó bá dàgbà tó kó máa lọ yàgbá o kékeré ló ti ń gbọ́mọ lọ gbà fúnra. ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí ra ìbàjẹ́ mama ah, malicious eh, damage bàbá ẹ bá wí kékeré ló ti ń gbọ́mọ lọ gbà fúnra. ọmọ lọ́ndì ríra ìbàjẹ́ tó bá yà wọ́n ọlẹ́kọ̀ọ́ ní sọ sọ sọ ẹ má bínú mi understand kẹsẹ̀ sọ mo balẹ̀ ẹ yàtúrà ẹ mi gbára ìṣe yàtúrà kí ni fẹ́ ṣe mo ti ń gba arín ṣe máa lọ gbogbo àríra lówó níbẹ̀ o ti a máa gbà àríyàn méjì kébà ṣe kó fẹ́ ṣiṣẹ́ ìjàmbá o ti a máa gbà àríyàn àgbàgbà méjì kan bíbọ̀ o fẹ́ ṣe ìjàmbá mo di kiri mi mú dáadáa èbá yọ kiri ọwọ́ mi wọ́n fẹ́ yọ fóònù mi. owó mo forí gbálẹ̀ o kó bá mo fi ṣe déko ni ayé ọlẹ́nu omi fila èkó rárá o. ẹ forí gbálẹ̀ ẹ kí ni ẹ ní ṣe pẹ̀lú mi. mi ò ní ẹni tí wọn bá jẹ máa lọ bí. kí ẹ bá ṣe pé mo di kiri fóònù mi mú dáadáa ni wọ́n fẹ́ yọ fóònù mi lọ́wọ́ ètò nǹkan tẹ̀ ń sọ yóò jẹ mi ò ní lọ bìkan ni ẹjẹ́ mi máa lọ láyé ara mi ò mi ò jọ fóònù ẹni pọ̀ jù. àbẹ̀lẹ̀ ìyá wèrè ìwọ pẹ́pẹ́ bí mo ṣe ń bọ̀ báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ó lè ní mo ń gbóòórùn. lókojú ní bá ti tiẹ́ nílẹ̀ ó lè ní ìjà káàkiri ó rí kó lè kó kó kó wọn sọ̀rọ̀ ìgbó dákọ̀dá jàre àwọn olódùkú lẹ́yìn ọmọ èkó state ni tẹ́fà sí eléyìí kó bá ti wá láti Ògùn state wọ́n jẹ́ kí n bàbá máa rájò orúkọ wa à ń yéèrè ní ìdílẹ́ta ó ti jẹ́ owó ọ̀rẹ́ náà fifty thousand owó lè jẹ́ bí lọ́ọ́ ti kú tọ́nu wọ́n fẹ́ wá ìwà ìwà kan. ìjọ one hundred and fifty thousand. ọyọ ọyọ ọyọ dé. wá bí jẹ́ni kò da kí kò move síwájú kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ mi ayé yín báyìí you are fired. sọ ìkọ̀ bá lọ sí ẹ̀rọ ọ̀nìbà àbúròsí lẹ̀lẹ̀ àbúròsí lẹ̀lẹ̀ sọ̀rọ̀ pé mo tẹ̀sẹ̀ lẹ́yìn àwọn àbúròsí lẹ̀lẹ̀. bàbá fi mi lẹ́yìn àwọn ìdílé náà bí ìgbà àbúròsí lẹ̀lẹ̀ àbúròsí lẹ̀lẹ̀ èmi wọ́n bá ṣe wẹ̀rẹ̀ má dàn tún lọ àbúròsí. èmi ló bẹ́ẹ̀ dàn tún lọ. Ah! kí ni ìtumọ̀ ìwọ àtìmọ́lé o o lè wu àdúgbò ní àdó ìwọ ọkọ ọkọ bọ̀ wá ni o aṣọ pupa ni ẹ wọ ọkọ bọ̀ wá ni ẹ wọ ìyá bọ̀ oyin tẹ́tẹ́ wẹ́rẹ́ o ò dẹ bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀. ìwọ ọbẹ̀ bẹ̀bẹ̀ sí o ọbẹ̀ bẹ̀bẹ̀ sí sáré. ṣé ẹ̀jẹ̀ ta sí lọ́pọlọ ni èmi ò lè. ẹ̀jẹ̀ ta sí ọpọlọ ẹ̀ wà mọ̀. bámi bíbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lágídí olórí ìlú yóò. ṣé ẹ méjèèjì ṣàwèrè ni. ó dàbọ̀ mọ̀ ǹdọ́ ni ó já wèrè gan. kí ni lè nà kí ni lè nà. kí ni lè nà What is going on here? Yeah, yeah, yeah. Let's talk of sorry, ah. sir. Bí mo ṣe to my to my own experience àti ó ṣe yé mi sí mo fẹ́ gba bí wọ́n yà sí left mo fẹ́ gba right wọ́n yà sí right kí lè gba àárín wọn wọ́n lè bí mi sẹ́ni mo ti rí àwọn tí ẹ̀ mọ̀ mí nílé kan wọ́n fẹ́ kí mi ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé mi ti jí owó àwọn èmi jí owó. ẹ ṣọ́kọ̀ yeah what is going on here? ẹ eh, hey, going on hey, eh, me eh, you come no no no no no no no no pass Aminu wọ́n gba ẹ̀jẹ̀ wọ́n gba English ẹ̀jẹ̀ shut up Nigeria police force ah what gba English ẹ̀jẹ̀. ẹ give us. when somebody talk don't talk. sir. Sir, sà bọ́ọ̀rọ̀ say ṣe jẹ́ gangan ẹ mọ̀ pé jábọ̀ kì í parọ́. I don't know. ah okay you talk your own. right, sir. nígbà tí mo kọ́kọ́ ń lọ agbá right wide àlàyé gbá right agbá left ó gbá left àwọn afẹ́ gbá middle àtẹ̀wé ní special mission ni special mission lórí burúkú rẹ̀ ni pé one hundred and fifty thousand. owó ni tìmí dájọ́ látọ̀dọ̀ jẹ́ ìfẹ́ bí lọ́kùtọ́ nínú. what. o ti yọ. o ti yọ. you are a picking pocket. yes. are you a picking pocket. yes. you are very stupid. you are under arrest. tó bá dé stage i don't want to hear anything. lórí nǹkan tó bá sọ bíbá mo lè lo against the law. mo fi ọlọ́ọ̀ ìṣẹ̀lẹ̀ yìí. you are very stupid. bẹ́ẹ̀ àwọn olè ẹgbẹ́ give me your hand. bring me your ah, hand mẹ́sàn fún ọ ah, mẹ́sàn fún ọ mẹ́wùú kọ ó lè ọ lẹ́ atọ́ ọdẹ look my for me hey my come. Shut up! Hey! Go, go, go, go, officer! Oya, ìgbẹ́ ìgbẹ́ sit on the back. Hey, shut up! Shut up! Hey, police! Arrest the two! Arrest the two! Meet me at police station. Yes, sir! Inspector! Follow! Inspector! Yes, sir! go. o lè jalè fẹ́. go. kẹ́ pàdé wa ní police station ṣé ẹ fẹ́ rí. yàrá rẹ̀ yàrúndé yàrúndé ọ̀dọ̀ dàbí ti tágbọ́ ó tàbá rí. olórí burúkú ni òre o olórí burúkú ni orí o mí fún mí fún ìgbà mi màá ti báyìí ọpọlọ ni o máa ń gbá lórí mi ni o máa ń gbá bí bọ́ọ̀lù. bàbá bàbá rẹ olóró délé gíwá náà. mo ń bí ẹ léèrè mo ní ibi tí wọ́n ti mú ẹ wọ́n ní òun jáwọ́ ń bẹ̀ ni. sọ̀rọ̀ ọ̀gá ló pa kí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ mo bọ́ àlẹ́ inú mọ́tò àwọn ọmọkùnrin kan wá gàgàgà mo fi kéṣe lè san wọn yìí kẹ. ẹ mi kọ́kọ́ gbọ́ gbòǹgbò kiri wọ etí mi àgbàgbàgbàgbà ẹ mọ pick pocket mi pick pocket náà ṣì mi wá dé ní màá yé mọ bàjẹ́ bẹ́ẹ̀ kí mi fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀ à. Ah! dàdúrà sọmọkútọ mi ni. kò yé mi àbí wọ́n ti pààrọ̀ memory card yẹn ni. rárá o wọn ṣe memory card mi o ẹ kí ni ẹni fi ṣe jẹ mi díyàn owó fi dá máa kọ́kọ́ yàwọ̀ lì sàánú ká wọn máa wọ ọ̀rọ̀ tán wọ́ọ̀ sí wíwá yẹn lẹ́gbẹ̀ẹ́gẹ́ lídìí sàn ẹ̀dí sàn ẹ̀. ondo ah, ondo ni o sọ yìí. ẹ báyìí. Ah. dunu ọlọmọsàn ni àdè lòun. mo rò pé orí ẹ burú ah, are you very stupid ìwọ ọlọmọsàn ni where the travel mark of Sunny Ade for your face ilé àsàn ní dàrú bẹ́ẹ̀ mo tí o bá tiẹ̀ jẹ́ pé ó yá wèrè ṣé kò mọ̀ pé Sunny popular kò mọ̀ gbogbo ọmọ Sunny Adé pátá wà ń lo òyìnbó ìwọ̀n píkì pocket wá ní ìbílẹ̀ Sunny Adé ní ìbílẹ̀ yìí lóńdó orí ẹ̀ burú ibi ìlò máa kú sí tó bá jẹ́wọ́. àlàyé wa ìfìyàn ẹlẹ o ìmọ̀ kọ́kọ́ náà gbà tí máa kọ́kọ́ bọ́ọ̀lù ẹnu mọ́tò ọ̀hún kan sáré gbani létí pé kí ló ṣẹlẹ̀ èmi náà mọ̀ gbólé mi náà nà. quiet èdè mi ni wèrè yìí tún sọ yìí. sa àbí ẹ̀mí àwọn ọmọ sa. ẹ má fọ ẹgbẹ́ mi lórí wọn náà kí ìṣẹ̀lẹ̀. ẹ má lagi mọ lórí bí mi sọ ọtọ kírímìnà ni nǹkan ọlọ́pàá tó dẹrẹ ń ṣe báyìí náà. bọ́ọ̀ì máa wúlò ó máa wúlò good material ni pẹ̀lú bó ṣe ń change ohun yẹn tó ń sọ èdè yìí èdè worowóró tó kọ́kọ́ sọ yẹ mm. ó tún sọ nọ́mà wọn kò sí ọmọdé bí ó ní kò sí lè tó wọn lè lò kíní kan kó sí mi lórí nsìn mm. bọ́ọ̀ì máa wúlò fún wa bíi wèrè èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. lọ́nà wo sà. Ah! just wait and see this is a material. okay i wait and see. ọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ o àtọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ìwà ìbàjẹ́ tẹ̀lé yẹn o àtọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ẹ wá surprise pé ẹ rí ọmọ àlè nínú bíbá. ẹ sà èmi náà ń wò pé kí ní pàdé kọ́mọ́nàjà rélẹ̀dẹ̀ gungun jẹ àtọ̀yàtọ̀ sáwà lion ram control dèdè jọ̀ǹgù àbí ooru mi náà lójú àgbò nípàdé ọlọ́jà kárí tan expenses and good something kí asínwìn kan alákọjá aláì. ah no no no má sọ bẹ́ẹ̀ mọ́ wo ọlọ́jà àti asinmi wọ́n lè jam. wọ́n lè pàdé. ẹ eh, eh, yes torí torí pé tí ọlọ́jà bá ṣí ṣọ́ọ̀bù ẹ̀ asinmi lè gbà wájú ṣọ́ọ̀bù ẹ̀ kọjá even though ó tún lè padà wá tó bá yẹ kí gàrí ló ta á tún bu gàrí àwọn sẹ́nu oṣù náà á dẹ̀ máa bá walk away wọ́n bá tiẹ̀ lọ. he is talking from experience. Ah, hmm. wọ́n lè pàdé o. tí o bá ti yá wèrè rí ajẹ́pẹ́ wèrè pọ̀ ní eré àbí tó ń gbé hmm. ó mọ tó ń sọ o ìdẹ̀nsẹ̀gbẹ́ yín ìmú hmm. tó ṣẹlẹ̀ ńbẹ́ ni pé ẹ fi bọ́ọ̀lì lẹ̀ kó máa bá yín ṣiṣẹ́ torí pé ó wúlò gan materials hmm. ó ṣe kí ni ó wúlò gan bó ṣe wà yìí ṣó mọ̀ ìwé kò sí voice ẹni tí kò lè lò ó lè lo voice bàbá ẹ̀ yá. bàbá táwa. kò bá jẹ àbára mọ́ bẹ́ẹ̀ ni ìdí ni pé ó lè ó tún lè ṣe àkóbá fún dádì ẹ̀ èmi lè adi bàbá táwa èmi ni mo jíṣu wà ní òkú balẹ̀ àwọn community máa dẹ̀ kí dájú ẹ̀ mọ́lẹ̀ alẹ́ sọ bàbá ẹ̀ sí kọ̀ǹga àbí consulting túbú duplicate làwọn bá lọ ṣé o bá change voice yẹn àwọn èèyàn ò ní gbàgbọ́ gbogbo ẹni ohun tó ń lò fún yín nìyẹn ibẹ̀ lèmi ti fi wò pé ọmọ yìí máa wúlò ká mú mọ́ra tá a bá mú mọ́ra kò sí voice ẹni tí a lè ní kó fi kóbá tó bá dẹ̀ ti kóbá tán pẹ̀náìtì dé <laughs> ṣé ẹni pé máa wúlò fún yín ọmọ tó ń rò ó ṣe ṣáàtì wọ́n yìí ṣe ń bẹ́ẹ̀. nọ nọ nọ nọ mo mọ̀ kọ́ tẹ̀ ń rò oh. eh, percentage ti yín lẹ̀ ń wò ah. eh, percentage yín ò dúró o percentage everybody mama lọ bó ṣe yẹ kó lọ bóun náà tún ṣe wà yẹn it's a good material so to be good midfielder ó fi jẹ́ kí team strong <laughs> èèyàn matic <laughs> ẹ obi ẹ bẹ gbọ́ fún sample lo voice èèyàn kan káwọn ilé ìgbà kan gbà jẹ kọ́ lè mọ bí o ṣe ní ọpọlọ ngbà mo kọ́kọ́ rán wọn wèrè méjèèjì tán fẹ́ double cross mi èmi náà gbéjà padà fún wọn pé kí n sẹ̀yìn gáìsì sẹ́ ya wèrè ni tẹ́ bá ṣe ju bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́fọ̀rí jónẹ́sì gbóòórùn ara yín ní ìsìn. o tó ó di ìwọ̀n lò voice ta ló lò yẹn. ó dàbí ti pa lálùdé ni o. oní oní tíátà. Ah. ṣé mi lè lo voice of Ọbásanjọ́. Ah, ah. ó lè lo ti Jagaban Tinubu from Lagos state. kobe campaign. Eh, Èkó state. Eh, bẹ́ẹ̀ni ṣe fẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kẹ́ ẹ gbà wọlé kò sí wàhálà mọ́ Ọlọ́run ti ṣe ẹ ti gbọ́ eh, ẹ̀yìn. tiẹ̀ nínú tíìmù yìí ni wọ́n ń pè ní chameleon of tongue of tongue. three times one like to twelve ṣọ́ra ah, fún english báyìí. no it's not english it's broken. is, is it broken. yeah. ẹ gan chameleon. ọ ọ ọ torí ó A ohun dà. ah chameleon. <laughs> Eh, chameleon so ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣé ẹ ti gbà wọlé báyìí kò sí wàhálà fún yín <laughs> ìjàre mistake eh, eh, ohun kò mí lò oríṣiríṣi ohun báwo la ṣe adáyé ọjọ́ regina àti ẹ̀gán mọ̀ bẹ́ẹ̀ torí omi rú. ìyẹn ló fi wúlò hmm ẹ jẹ́ kó ṣàfù wa ní nǹkan ká mú nǹkan ṣùgbọ́n irú òun gbogbo nǹkan tiẹ̀ ló yàtọ̀ ṣe ẹ fóun nígbó. ẹ ẹ how pasu ni. pasu ló nà nà nà nà èyí tí ní ibi kankan fọ náà tó bá sì kò bá tó ìmọ̀ jẹ mi. ah ẹ ẹ ṣe. ó máa mú lè. ẹ ẹ ṣe. Pepito, Pepito. actually sir ṣẹ́rí gbogbo street ìyá city ìyá state ìyá country ìlú àwọn là ń terrorize wọn àti ọlámídé bàdó. yàrá mi tọ́ fi tọ́ fi yọgọ yá chop chop yá yọ ẹ rà sà. ẹ pẹ̀lẹ́ ṣé ẹ sáà lójú ojú mi. <laughs> oh Arsenal weather kẹmi ṣe Arsenal ní ìrojò. <laughs> <laughs> Arsenal weather kọ Chelsea man u ni whatever one what for mm, ya yo. ẹ mọ̀ mi èmi bàbá àbàdàn. bàbá di only bàbá rẹ̀ mi mọ̀ ni adedibu kẹsìntìn ìyẹn bàbá jẹ̀bú ṣàjọ ṣàjọ wa nígbà máa dọ̀ sá. àtàrúmọ lára. mo lè máa ń ṣe kẹsìntìn <laughs> mi ò ní tiẹ̀ tí bàbá bàtò rí mi ò fẹ́ láì mi máa láì. Eh. <laughs> ẹni mi ta ọlọ́wọ́ sànù wa nǹkan yọkan tí mo fọ́ fún lára yín aṣọ tẹ wọ̀. ẹ bọ́ fún tẹ́sí. aṣọ yìí mo ń wò pé èmi jẹ́ ti fi yòó. a ti jájú. orijinal yóò tẹlu. èyí ti jájú sẹ́ẹ̀rì ọ̀pọ̀lọpọ̀ dọ́là pọ̀ ní ayé o. owó olùkèrè jẹ́ bẹ́ẹ̀ ń já sí àyà àyà ṣé wàá rí aṣọ. Eh, ẹ̀gbọ́n rẹ̀ Wàsíù yóò wà ní kàtà wọ́rẹ̀bà wọ́rẹ̀bà wọ́rẹ̀bà wọ̀ òun ló sẹ́ndì ẹ̀ sí a. wọ́n sẹ́ndì ẹ̀ ọ̀dà ẹ sálẹ̀ ẹ̀ mọ̀ mi sá. ẹ jọ sá o <laughs> ẹni tí ẹ mọ̀ ẹ jọ ṣé ẹyin dẹwà nù one thousand note ni. inú one million mọ wa ẹ wù but ẹ ẹ mọ̀ mi àbí. ẹ mọ̀ mi ẹ mọ̀ wọrí ẹ padà mọ̀ mi tó bá yá ẹ gbọ́. kó sì yorùbá gan bẹ́ẹ̀ ìkà máa fi ákọ̀gbọ̀ ọ̀rọ̀ yẹn á máa fi dèèyàn mọ́lẹ̀ wíyá wíyá go. ọ̀rẹ́ kẹ́ bá fọ́ fún dírẹ́sì mi yẹn ẹ pèmí sórí nọ́mbà mi zero zero. wọ́n á sì tún wá bọ̀ sí mi. wọ́n fọ́ fún dírẹ́sì mi ṣé ò ní dáṣọ mi mọ̀mọ́ ni. ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni balẹ̀ lọ́mọ kò rọ́mọ bí orí má mi lọ́mọ gbàjẹ́ sí mi. kí ló dé tí ò sí nǹkan. àwọn ọmọ òfò tí wọ́n láwọn ń ṣe drakena àti ń ṣe àgbàpọ̀ níbo ni wọ́n wà. kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ wá mí lókè lókè báyìí kí ló dé. kò sí nǹkan mo kàn fẹ́ rí wọn. ọ̀dà o wọ́n ti kó kó òǹbí wọ́n ti sá wọn ń wè wọ́n sì ti lọ. Ah! kẹ́nẹ̀. ìjọ ọlọ́run bá mo fi bì ọ́ torí ọlọ́run mú mi débi tí wọ́n ń gbé. kí mú yín débi tí wọ́n ń gbé. mo náà wọ́n ti kókó ẹni mú débi tí wọ́n wọ́n ló sọ fún mi pé wọ́n ti ń ṣe alágbàfọ̀. mo ní wọ́n ti ń ṣe dakina àbí wọ́n sọ fún mi pé àwọn ń ṣe dakina ah. ẹ̀mí school mi ni o mm. wọ́n ní mo ti ń ṣe dakina àbí wọ́n sọ pé àwọn ń ṣe dakina ṣé mo sọ fún yín bẹ́ẹ̀ ebi ní tí wọ́n sọ ni mo sọ ta. ọ̀dà wọ́n ní wọ́n ti ń ṣe àgbàfọ̀ eh. èmi wá kásọ fún wọn. Eh. ẹ kásọ fún wọn ẹ wà á sọgbà ẹ pẹ̀lẹ́ tí ẹ wọ one chance náà. irọ́ o eh. ìyá inú ah, mọ̀ ṣe bó ti tó o ah tó bá ní kó o ṣe bó o ṣe tó ìlú ọ bàjẹ́. Ah, ẹ jẹ́ ń lọ ẹ ti wọ one chance láyé tí ń nù á eh. mọ̀ sọ̀rọ̀ ikú tèrè bá wọra nígbà tá a bá daṣọ bòtàgé ọ̀rọ̀ ó ṣe é sùn. wá wá wá wá mo fi ọlọ́wọ́ bá mi mo fi odò àṣejì rẹ tá a jọ mú ń bàdàn mo fi bì ọ́. gádà alábọ̀ ńkọ́. ah mo fi bì ọ́ àti odò ọ̀ràn yàn mo fi bì ọ́ torí ọlọ́run. ẹ wò mi ò láti gbogbo eléyìí o torí pé ẹ kì í fi bẹ̀mí lórí ọ̀lẹ́ ta gan bàmọ́ ti jẹ yín mo mọ wọ́n mọ̀ bẹ̀ dáadáa ẹ wò ó sì kún ọ̀n méjèèjì lẹ́yìn lọ́wọ́ báyìí ni kàṣàgbà ṣé ti yẹn kàṣàblásà àmọ́ kí ló bá dé. ọ̀dà mo ti yé mi náà ọmọ àgbóró lèmi náà mo mọ bí ṣe ń lọ ṣùgbọ́n tí n bá ti ràn mọ́ tí mo fojú kàn wọ́n báyìí yóò bá owó dé tí n bá wá fún ọ lówó pa mi. Hmm. Hmm. kì í mọ̀ ṣeré kì í ṣeré rárá eré ni kí ẹ bá rí wọn kẹ́ tó fún un lówó. èmi gọ̀ ni ẹ fún nọ́mbà kí n tó lọ. Ah, ọlọ́run tó dá wa gangan ó fẹ́ràn kéèyàn ṣe àdéhùn kéèyàn ṣe má dénú sẹ̀. kí n pa yín. ẹyẹyẹ. wọ̀rí. Ah. ikú ni o. ẹ ẹ yé mi. ikú ni o. èmi gan ebi mi gan ebi kú sí ẹ. Ah, torí ń fa ilé ń fa àwọn ilé yín lọ́wọ́ báyìí ni. ẹ ẹ ibi kú sí ẹ. ibi kú sí ẹ. ọba yẹn lẹ́rù ti wulẹ̀ ọmọ. gbẹ̀ngẹ̀ ibi gini. tẹmọ rest in peace lọ. gẹ̀nìgì yìí sẹ́yìn. ọya let's go there. ká máa lọ. ẹnì so. ẹ ẹ yìí nílé báyìí débẹ̀ ṣe ti gbà àǹfààní ìlé báyìí débẹ̀ ṣe tẹ́ bá ti dé kọ́nà yìí èyàn sáyà sí apá àlàáfíà yín báyìí ilé tẹ́ bá ti bẹ̀rẹ̀ látòrí ilé kìíní hmm. kejì ìkẹta ilé kẹta ń lé wọn ló ti lọ́ bá tán síkún báyìí lẹ́gbọ̀n mú. jájọ débẹ̀. wọ́n ní ẹ mọ̀ jẹ́ mú yín lọ ẹ mọ̀ jẹ́ mú yín débẹ̀ mọ̀ jé mi mo ti ṣe ọmọlúwàbí fún yín. àdánù mo mọ̀ lọ́ntì. ṣé ẹ wà ókè ẹ yọ̀ǹda mi bò ń tà àjọsọ ń kọ́ àṣẹ padà fẹ́ kú náà ni. Ah, n kò wí kí n kú o. ẹ bá ń gbowó jàre kí ẹ fi sórí ilẹ̀. mo jẹ ìbọn púpọ̀ wọ́wọ́ ah, mi gbàgbé nǹkan ni. èèyàn máa gbàgbé owó owó náà là ń sọ yìí. èlò àlélẹ́ eh, bàrà ni ah, ọwọ́ méjì yẹn. two thousand sílẹ̀ méjì péré. àwọn eh, ní ti ayé ẹ̀dá. mo kàn gbà bẹ́ẹ̀ ni òkun yìí ríra bẹ́ẹ̀ o. ẹ ṣe o ọlọ́run fẹ́ràn. o ṣe o kí emotions damage oh. kékeré ló ti ń bọ́ mọ́ lọ́wọ́ ẹ fúnra. sẹlẹsẹ láyé pé ẹ fi wọn kọ́gbọ́n. ìrírí àyíbájẹ́ malicious damage kékeré ló ti ń bọ́ mọ́ lọ́wọ́ ẹ fúnra. ọmọ tó fi pépà tọ́nà sẹ́nu ẹ bá ah, rí ọ kó má lọ òkúté tó mẹ́kù lọ́rùn kò lè yọ ọba o àṣírí yín ti tú ẹ̀yin oníwàkiwà òkúté tó mẹ́kù lọ́rùn bí ẹ̀rọ ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí àdúgbò àwa rẹ̀ wà yìí bó ṣe wà mílẹ̀ nìkan fọ́ bí ìgò fifteen olówó yẹn wọn afọ kóòkì wọn afọ pepsi wọn afọ small tap wọn afọ big tap wọn afọ ẹnikin eight people wọn ṣàdìfọ lórí yín ládùúgbò ẹni. ẹ gbàgbọ́ ṣe ní sùúrù náà ṣé òfin kan ránṣẹ́ sí sí àní kí kí àgì sẹ́ àbí kí ló ṣe ń gan ah eh, ìdẹ̀mí dá aláàmú ìmí dá aláàmú kí ló dé gan ọ̀ràn yín sí àní. wọ́n pọ̀ ní jẹ́ gbogbo ara yín ẹsẹ̀ yín. hello awua come inside who are you who are you to who ayé lámú àìkò ìdására yín wá ìgbé. wọ́n fún agogo bíi ìjà lè tètè. kò ní. kí ló dé. Yeah. Hello. Hello. Huh? Mm ìrọ́kọ̀ mìíràn ìbàjẹ́ tó bá nágbà tó kún máa lọ yàgbá o. kékeré ló ti mú bọ́ mọ́. àwa ẹ máa ṣe iṣẹ́ kan fún mi nọ́mbà tó wà lórí fóònù ẹ máa kí èsì ẹ gbọ́ aládùúgbò aládùúgbò gbà wọ́n. mo lọ gbé èèyàn mẹ́ta torí ọ̀kadà ó yà wèrè ni ó fẹ́ pa wọ́n ni five mo gbà kéré pé wọ́n one thousand yẹn kọ́kọ́ three thousand èmi fún ọ̀rẹ́ orí ẹ̀ burú òsèré olórí burúkú ọlọ́pàá mi ṣé àwa ló rò pa lówó ni ìjọba ló lówó ó yá wèrè ni. stop it mo bá bẹ̀rẹ̀ àbí mo bá bẹ̀rẹ̀ sí ìtọ́ fẹ̀rẹ̀ sí ilé ọjà èèyàn kan ló bèrè. ẹ ẹ ẹ ẹyẹ tó mú fóònù dání sà. jẹ sà. o bẹ èèyàn o tún mú fóònù dání. èyí kọ́ ló bá bá bá bá. mo bọ̀. pásẹ́njà. bọ́dà lò. pásẹ́njà. come here come here come here. sit my boat. yín ló dé tó wà lórí ọ̀kadà tó ń fò. it's against the law. Ṣé ṣe lè ṣe lè ṣe lè ṣe mo ní o wrong under the law of process yes o gbọ́dọ̀ make call nínú why you are on ọ̀kadà ọbẹ̀ máa claim law ẹ ẹ jáde lọ sí court ẹ lọ máa claim law ah. àbí ee akoto ọjà ee sílẹ̀ sílẹ̀ sílẹ̀ a tún gbàdúgbàdà nọ́ọ̀sẹ̀ ó ti tán owó tó lọ. ó dà mọ́ ni. ta ọmọ ọmọ. a lè dá dúró ẹni bó ṣe rí bí wíwé rẹ̀ dà lórí ọ̀kadà eré máa ń ná yóò wá bàjẹ́ nìkan. stop it stop stop this one ah, stop. why you drive like this. ah ah ẹjọ wa kó bá ṣe lé ẹgbẹjọ wa mọ́tò. mo gbẹ kí ló dé táwọn ilé wa mọ́tò. bá a lè lọ rọrùn kò lè yọ bá o. ọ̀rọ̀ ẹni bá ọ̀rọ̀ ẹni bá ọ̀rọ̀ Don't disturb me! Like this. That's I, I to explain. I, explain I, I just want to explain. Keep I want to slap you! Explanation, sir. sá sá sá ọyọ malicious damage ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ̀fúra. ọmọ tó máa jẹ́ ṣàmú lágbàlagbà kékeré ní ti ń sọnù ṣámúṣámú. mọ̀mọ́mọ́mọ́ òbí ẹ̀ ṣàkíyèsí ọmọ tó bá dàgbà tán kó máa lọ. Yeah. One, one, two, and up. Yes! Yes! Yes! Yes! Yes! Yes! Yes! I will. Peter, go ahead. Yes! Move! Yeah. Get down! Down! Down! Down! Down! Down! Shut up! Shut up! Uh, are you a first man? Uh, God! Yeah. Uh, yes. a fourth man. Ah. ṣé ẹ dẹ̀ ṣe gbogbo àwọn necessary thing. ẹ lọ sí training. Um, I went to police college. Ah. ẹ dẹ̀ pass through gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ tó dọ̀lọ́pàá. bẹ́ẹ̀ni. kí wàá ló fa gbogbo rádàdà tẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké káṣẹ̀ táwọn ọ̀gbọ́n ewu ni kí n tẹ́ ẹ já gbàlagbà tẹ̀ ń ṣe langbalangba. sir I have a suggestion or mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Okay ṣé kí Come come. thank you sir. lọ́lọ́ dàgbò. kì í ṣe pé a kàn decide láti máa hùwà tí ò dáa nǹkan kan ló kó bá wa èmi àti àwọn junior colleagues mi òun ni hard currency dọ́là tí wọ́n jù ó wọ́n káàkiri àgbáyé ni bí dọ́là ṣe wá wọ́n báyìí wọ́n tún wá try every day ló ń lò òkè sí wọ́n gbìyànjú títí pé kí dọ́là wálẹ̀ dọ́là yóò wálẹ̀ a wò pé nígbà tó láti kó bá gbogbo wa ó ti kó bá wa ọlọ́pàá náà tí kò sí owó pé kí la lè ṣe òkàkùtà brain wa tá a lè máa fi rí nǹkan jẹun tí ó dẹ̀ ní kó bá aráàlú tó jẹ́ personal brain ìyẹn ní gbogbo nǹkan kan tàbí tó tó ń tó fa dọ́là ló kó bá wa dọ́là ló kó bá yín bẹ́ẹ̀ lẹ́tí di oníjìbìtì tí ìlú àbí. hard currency ló wá pàṣẹ náà àbí. I'm a police officer. ah ẹ o gbé police of ah, police officer be police officer. Eh, eh, both officer and officer. officer police officer eh, include officer. he's a police officer. you as a senior officer ẹ sì dájú ara yín. gbẹ́gbẹ́gbẹ́. can give judgement. Yeah. <laughs> my fellow colleague. you are welcome sir. gẹ́gẹ́ bí àwọn ológun ṣe sọ pé kí I give judgement wa ara wa. Today is 27 of the month. As from today, kò sí anybody tí ó gbọ́dọ̀ ṣe kíni o tí ó gbọ́dọ̀ tún wúrú wa ò ṣe ti awi. So à ń láti dára wa lẹ́jọ́ pé à ní tọ́rú ẹ̀wò mọ́. And anybody tó bá tún dọ́rú ẹ̀wò fúnra mi ni máa pa kọ̀kọ̀ fúnra mi kò sí pé wọ́n ń kó wa wá síbí mọ́ ẹni tó bá tún dọ́rú ẹ̀wò fúnra mi ni máa pa tó. So ó jẹ́ ẹ lọ mú ẹ̀wò yìí ẹja máa lọ lé. lọ́dọ̀ mi ẹ̀. láyé láyé láyé láyé.

àwọn kó ọ̀dà sí gadru nígbà tí màá mọ nǹkan tí màá ṣe nínú. dàbí iná wẹ́ẹ̀pì dàbí iná wẹ́ẹ̀pì dàbí iná. Gómìnà gómìnà gómìnà gómìnà fi kọ́gbọ́n. ẹ ìríra ìbàjẹ́ malicious damage oh. kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ fura. fẹmọ kọmọdà kọrin kọrin kọrin. ìríra ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yin òbí ẹ ìríra ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bọ́mọ lọ́wọ́ ẹ fúnra. tọmọ bá ń ṣàfọwọ́rá ẹ bá wí. ìríra ìbàjẹ́ malicious damage kékeré ló ti ń bọ́mọ lọ́wọ́ ẹ fúnra. màmá ọmọ òṣàgbàfọ̀ ń kaṣọ wálé. ìríra ìbàjẹ́ ẹ ò dẹ́ bá wí. malicious damage oh. kékeré ló ti ń bọ́mọ lọ́wọ́ ẹ fúnra. kékeré ló ti pé o tó bá dàgbà tó kó máa lọ yàgbá o. kékeré ló ti ń bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ fúnra. ọmọ tó bá sánlé láti kékeré ẹ bá wí ah, bàbá malicious damage. ẹ bàbá ẹ bá wí kékeré ló ti ń bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ fúnra. kó má lọ di ríra ìbàjẹ́ tó bá yà o. ríra ah. oh. láyé pé ẹ fi wọn bọ́ mọ́. Hmm.